فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستثرون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وذلك ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم الخاسرين فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين وقيدنا لهم قرناء وزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين وقال عز من قائل ويوم يرد الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهول بما كنتم تستفدون في الأرض بغير الحق وبما كنتم تصدقون وقال عز من قائل واترك البحر رهوا إنهم جند مغرقون كم تركوا من جنات وعيون ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بقت عليهم السماء والأرض وما كانوا منظرين وقال عز من قاهل واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد adúpẹ́ اللهم Ọlọ́run ọba ọba tí ó tún ṣe wá lóore ó jẹ́ ká kó jọ lónìí láti wá kírun juma ọba tó kà wá sínú àwọn tó ṣe wípé àwọn mọ̀láíkà ọmọ fún Ọlọ́run ọba ní ìrò nípa pé níta bá wọn tán ṣe ni pé wọ́n rántí wọ ọlọ́run ọba ọlọ́run ọba tó jẹ́ ká kójọ lónìí tó sì sàdéhùn báwọn tó bá ṣe rú kójọ báyìí nítorí ọlọ́run ọba ń fẹ́ràn wọn gbogbo nǹkan tá a fi tọ́ sí yọnu ọlọ́run ìfẹ́ràn ọlọ́run ọba yẹn ọlọ́run kó fún wa ó bá sì fún wa kó bá ṣe wa ayúwà ní mùsùlùmí ọmọ mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tá ń bá lọ fún pé bí èèyàn bá fẹ́ sin lọ́hùn bí wọn fẹ́ sin lọ́n ó níbi àsọ̀bọ̀ ẹ nàbí sọ́bùrù lọ́ba àti mọ́tò àmọ́ tó ní sùúrù àmọ́ kí ni tá a mìíní ó níbi hapsun náà ẹ̀mí rẹ̀ kó dì í mú kó hó jẹ kó ṣe yí pé kó má àláwọ̀ rẹ̀ kó ṣe nǹkan tí ojú rẹ̀ wọ̀ tó wọ̀ lójú tó sì lè kó ba lọ́dọ̀ ọlọ ni pé kó tún dí ọmí rẹ̀ náà mú ó múra rẹ̀ dúó lórí fẹ́ẹ̀nì tó bá wù kó lè máa fẹ́ẹ̀sì láti ṣe nǹkan tọ́lọ́wọ́ bá ní kó ṣe ìkẹta ò wípé kó gbọ́ ọba gbọ́ kó sì trust ọlọ́run ọlọ́run ọba tó bá sàdéhùn fún yàn kì kò níyapa rẹ̀ kò sì ní jàǹbá yàn ọlọ́run ọba ni ó gbàgbọ́ wípé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ọ̀tọ̀dọ̀ ọlọ́run ọba ló ní dáadáa lọ́fẹ́ dáadáa ní olùpẹ́ kó mọ́ sí dáadáa tọ́lọ́wọ̀n bá bá ṣe fún kó mọ́ tún fi yàyọ̀ pọ̀lá tó fi ṣẹlọ́ ó wáyé pé ìtọ́kàn rẹ bá kọ̀ náà ni kó ní sùúrù ọlọ́fún sadé òfin pé òun tó fún ládá mẹ́tẹ̀ẹ̀ta yìí ni sùúrù tó wà àmọ́ a ní láti máa sọ fúnra wa kí ló fà á gbogbo aláàlámọ́ fáàkì yìí kí ló fà á táì fi rí ṣe kí ló fà tó gbogbo tó náà bá ní ká kí ló gbàtọ̀ pé tọ́lọ̀ ọba ní ká ṣe ní òrọrùn fún wa láti ṣe òun ní àwọn nǹkan tá ń gbìyànjú láti sọ àti sọ̀rọ̀ ń pa ṣẹ̀tọ́nù àtàwọn olè àti sọ̀rọ̀ ń pa àwọn àwọn olùbáṣe papọ̀ tí wọ́n lè kó báyàn ọlọ́run ọba gbogbo ọ̀nà ní fi ń fún wa ń sáì táàfi nílé ẹ̀sìn nítọ́lọ́run so the fact pa ma nse fo gbogbo kan gbese ayé wa lesin a le follow ba le excuse pé Ọlọ́run mi ò lè ṣe ni eye ma wo be yan ba trust the system kan be yan ba trust ẹ̀dá kan ta ọ̀gá mi yìí tí mo nse lọ́dọ̀ rẹ̀ iti mo mama ní pé tó bá padà access iṣẹ́ wa tá nse tó rí pé mo wà diligent ó rí pé mo ṣe dáadáa ó rí pé performance mi ó máa ń reward good performance ẹ̀yin ó rí pé kò sí ẹnìkankan tí ò ní wà pé ah, let me do it bíyàn bá mọ̀ ọ̀gá àyàn pé no ó ṣe ní ìdásójú ayé lọ́dọ̀ rẹ̀ just wọn ṣiṣẹ́ rẹ̀ lọ by time tax expense bá dé kò ní wo pé ọmọ ta ló jẹ́ kò ní wo pé kí ni background rẹ̀ kò ní wò pé ah no no no no no ìwọ ti wá wá láti tó wáyé sí in tí ó wò lásán ni mẹ́rìkì bẹ́yẹn bá mọrú rẹ̀ kò sẹ́ tí ò ní encourage láti face iṣẹ́

fásayẹ́rọ lọ́wọ́ àmàlàkù ọlọ́ọba yóò padà fi ṣe yíhàn orí yóò àtọ́kùtọ̀ orí gbogbo tó sí yìí kọ́lá gbádẹ́ nìkan orí kọ́ ọmọ dọkumẹ́ntì kalẹ̀ ó sì gbàdádá bẹ́ẹ̀ bá bìlì fọ́ ọlọ́run ọba bẹ́ kí ló tèmi níwà ẹ̀kọ́rẹ́ ó problem kọ́kọ́ ti ń ṣẹlẹ̀ ó ní wípé wọ́n bí wa sínú Islam ní lóòótọ́ a sì ṣe kèfì rí pé ah, àgbàfọ́lọ́run ọba àgbàfọ́lọ́run ọba ń bẹ̀ àwọn kan bẹ́nu wa wọ́n mọ Ọlọ́run ọba pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ àwọn kan bẹ́nu wa wọ́n mọ Ọlọ́run ọba wọ́n ìjọpọ̀ Ọlọ́run ọba ò sí o ṣùgbọ́n wọ́n mọ́ ń tìtì Ọlọ́run ọba bí ó sà ní ẹgbẹ́ ìgbébò lè ń tìtì Ọlọ́run bí ó sà òṣò wúlò fún kankan táwọn tán sì ń ga jù pé kọ́mọ́ yọ ní wádìí bùkátà lọ kò sí kankan tó sà wúlò fún jù bùkátà lọ mo fẹ́ bímọ ẹ tó bá ti bímọ tán yóò pàdé ẹ ọmọ mi ń kú mọ́jọ́ kú pé in tó kàn wà fún ni pé tó bá ti ní bùkátà kò lọ lè bá a mọ́ pé tó owó rẹ̀ níjọsìn kankan ẹbájú àwọn tó ń sọ́sà náà gbogbo ẹni tó rìsábò mé kìníkà kìníkà kọ́dá àtà àwọn èèyàn tán yú ẹbọ ṣe ní àwọn mùsùlùmí náà ẹ́ ó sàn pé mo ní ìdí bá ti wà hmm? òun lẹ́sùn àwọn kan kan sì gbọ́ yé ni wọ́n fojú kéré wu ọlọ́run tó kọ́ fojú òsà wó wọ́n wá sí ìpẹ́ ẹ̀wò ẹja kó gbogbo bí sínú náà ní fámílì kan náà wọ́n ni mímọ̀ lọ mọ́sálásí ìwọ́n mọ́ lọ ṣọ́ọ̀ṣì ìwọ́n mọ́ sùn tàbí ẹsẹ́ àjá kó gbó èyí tó bá yé ti gbá ń bẹ́ ó fojú kéré wọ ọlọ́run ọba ni torí pé tó ń gbà pẹ̀lú ọlọ́run ọba jẹ́ fún ni pé òkú sáàfù pọ́pọ́ sì tó àwa ni nígbà wọ́n wo kankan mọ́ ọlọ́run ọba ní ti ìwálé ayé rẹ̀ gangan tó sanwó fún mi kí ló tó kàáwí pọ́lọ́wọ́ bó díṣe dẹ̀ra fún ọ àfìgbà tó bá tó ṣe tí wọ́n wá nísì wíwálé ayé rẹ̀ gẹ̀ǹgẹ̀ nígbà tó wálé ayé tọ́lù tó mọ̀ fàbíṣàn bẹ̀ nígbà tó wálé ayé tọ́lù tó mọ̀ kọ́ ẹkọ́ owó ìwálé ayé tó wáhùn tọ́lọ̀wọ́ bó pé ọ sí tó pé ní àwọn èèyàn tọ́lọ̀wọ́ bá dá ó kà pé wo wà á èló ló san ní ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم nígbà tí máa dá sánmà àti ilẹ̀kùn sí kankan ní wọn tí mo kò pé ẹjọ́ ọ̀rọ̀ ẹwà witness ẹ̀ṣẹ́kí tí àbí máa jù ẹgbọ́n wọ̀lá kọ́lùkọ́ àǹfóṣe ìkọ́ ẹgbà tó ń fẹ́ dáwọn gẹ́gẹ́ fúnra ọdún tó pè wọ́n sí ẹṣẹ́kí ń dá ọ̀rọ̀ fẹ́ni tí ò ní ṣe ibi dídá rẹ̀ ní ṣàlẹ́jọ́ lọ́wọ́ bá rẹ̀ pé tí ò bá ti ṣe tí ń wá fún mi dẹ́kì sọ́lọ́ a àmọ́ lọ́wọ́ ọba tó fẹ́ ká mọ̀ mímọ̀ a mọ̀ ni mímọ̀ tó ló sá ya. òta ẹ̀ ya yẹn fi mọ̀yàn ẹ̀ ìfẹ́ni tẹ́yìn ọba fẹ́ràn ẹ̀ mọ̀ owó èyí fẹ́ràn nǹkan tẹ́yìn ọba mọ̀ ẹ ya mma, ya ẹ́n irú tí wọ́n ń ṣe fún yẹn bẹ́yẹn bá ṣe mọ̀ sí nẹ́lẹ̀ yóò fi máa fẹ́ràn rẹ̀ ẹ́n bẹ́yẹn bá ṣe fẹ́ràn rẹ̀ sí ìyí ó sì máa wà sí ẹ́n bẹ́yẹn bá ṣe mọ̀ sí lè ó sì fẹ́ràn sí ẹn tẹ́yìn ò bá mọ̀ ń pa rẹ̀ ìyí fẹ́ràn ẹ̀ lè wá indifferent hmm? ẹ̀yẹ sábà máa wù ẹni tẹ́yìn ò bá mọ̀ kọ́lọ́ ọba bá sóre fún tẹ́yìn ò mọ̀ bó ṣe rí wọ́n lẹ́nìkan bẹ̀tẹ́jọ ń gbádùgbò ẹni ẹ wà on assuming ìdọ́lọ́wọ́ bá ṣe fún tèébẹ̀ kan fi hàn wọ́n ló mà ẹjọ́ bá dúgbò ní ẹjọ́ mọ̀ kíra yín ibi tí wọ́n ti wá rò pé bóyá bẹ́ẹ̀ bá fi débẹ̀ èèyàn ńláńlá ni ó wá bẹ́ẹ̀ nìyẹn bẹ́ ẹmọ fèsì tó lójú rẹ̀ pé ah ah bọ́lá kí ní eh, ẹni tó wá kí àbúrò mi ni náà fi kí aṣá ló tóbi lójú rẹ̀ tó o ti àmọ́ ò àmọ́ àwákàn fípa nídìí ẹni ó dàbí táwọn kan tún bá dé gan o ni pé wọ́n ti tó àwọn kan intermediaries kó tó rọrọ̀ lọ́hùn dáadọ́ tọ́lọ́hùn ó ti pọ̀jù àwọn tán pè pọ̀ ó lè mọ́láyé tèmi ẹgbọ́ ọlọ́run bá wẹ́dà kó lè mọ́láyé tèmi pé ẹ̀rọ kan bá ń wógun náà yóò tọrọ ogun níjọ tó bá fẹ́ ha tán yá ọ́dà kó gún bàbá ṣe mọ́ lọ́nkọ́ agbọ́dọ̀ mọ́ lọ́n pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ ní àti tó ṣe ẹ́n tọ́ bàbá wa mọ̀ orú èèyàn yẹn bí ẹ̀ bá mọ̀ ẹ̀dẹ́ bá mọ̀ dáadáa ẹ̀bí táyẹ̀ máa sọ fún ọ pé a ah, kò ní yóò ní àmì ẹ̀mọ́ wọ́n pé àdọ́dọ̀ ah, wọn wọ́n ní ẹkílẹ̀ bá wá ẹ̀dákù kí ní kí oh, no problem tó bá dọ̀kún lákẹ́ wá tẹ́yìn méjì bá lọ tẹ́nìkan bá mẹ́rin yẹn tẹ́ni tó mú lò mọ́ wọn ah, ò fún wọn lẹ́tà kankan gbà ó ní di lẹ́tà tí ò bá ní ṣe ó ní sọ ẹni tó bá wọn ní ọmọ sọ́bẹ̀ fún sọ́mọ́ mọ́ pẹ̀lú ọkọ̀ sí pé pọ̀ bẹ́ẹ̀ náà ni pé bá a ṣe lè trọ́sẹ̀ dáhùn ọlọ́run sọ pé inna wa'da Allahi bọ́lọ̀ bá ti sàdéhùn yóò sì rẹ̀ tó bẹ́ẹ̀ pé lóòótọ́ la bá bìí ìfẹ́ ni ṣètọ́nù gbọ́dọ̀ wà tó bá fẹ́ sàdé òǹkọ̀ǹkọ̀ òun ó sọ ní kò ní mú ṣe kùránì wà máa yà ìlú homo ṣe ìtọ́nù ìlà òrò bí ṣe tán bá sàdé òǹkan ó tún ọ̀jẹ̀ ni ọlọ́run wá lóhun tóhun òun tó bá sàdé òǹkan wọn mú ṣe bàbá ti fẹ́ mọ ọlọ́run ọba ọlọ́run àwọn okọ̀ ọlọ́run tó dá Allah Ar-Rahman Ar-Rahim Al-Malik Al-Qudus táàmà kákàn wá wá túmọ̀ rẹ̀ ká máa wá fi bọ́lọ́wọ́n bá lò tí tó bá pèrà rẹ̀ ní arrahman ìròyìn tó wà lábẹ́ rahman nǹkan ò yóò fi bá mẹ́lú bó bá pèrà rẹ̀ ní arrahim ìròyìn tó wà lábẹ́ rahim nǹkan ò yóò fi bá mẹ́lú tó bá pèrà rẹ̀ ní alwadud ìròyìn tó wà lábẹ́ alwadud yóò fi bá mẹ́lú èyí ò kó rinlẹ̀ ó sì jòkó débi pé ń jọ́ tẹ́ bá fẹ́ tàn wájẹ́ fún ọ̀pá ní ò lè trọ́ọ̀tì wọ́pẹ́ mìtì lágbàjá nì èyí ò lè gbà kíyàn fọlọ́wọ́n bá lẹ́ kíyàn tẹ̀lẹ́ lómi tọ́ ọlọ́wọ́n bá wọ́n sọ fún apọ́bá jọ́lùkì ara àwọn ọ̀tá ọlọ́wọ́n ọlọ́wọ́n bó kó wọn jọba wọ́n mọ̀ wá tì wọn papọ̀ mọ́ra wọn wọ́n bá ti kọ́ àwọn àkàlọ́ síbi iná àwọn táwọn náà bọ́lẹ́yìn wọ́n kọ̀ wọ́n wá dá wọn dúró káfílẹ̀ wọ́n bá ń kó wọn lọ tọ́tọ́wà wá débi iná báyìí ṣẹ́ǹdà àléyìn sámù ohun wà sọ̀rọ̀ ìgbọ́rọ̀ wọn ìrìnà wọn wọ́jùlódò àti gbogbo ara wọn abáwá ní jùlódò wọn ta tó pé àti skin wọn ìtumọ̀ ẹgbẹ́ kò síbi tí skin ò dé lára kìí ṣe skin tààrà yìí nǹkan kò síbi tí skin ò dé lára wọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìtumọ̀ tó gbogbo oríkì ara wọn kọ yóò wá testify yóò jẹ́rì ilé wọn lórí bí máa kánú yá àmàlú ọ̀rẹ́sánṣẹ́ṣẹ́ ẹgbọ́n déèyàn bá gbérú ilé ìsọ́kàn wípé ọ̀rọ̀ pèsè lágbájárí mi kọ́ àwọn nǹkan tọ́lọ́wọ́ bá fi sí mi lára yìí gan nǹkan àwọn náà jẹ́ witness sẹ́mọ̀ pé kò sí nǹkan ó ju CCTV camera lọ ó dàbí ẹni tán fẹ́ kó bá fúnra rẹ̀ ní tánfẹ́ kàtí sí bọ́dí kamẹ́rà sí láàájú mà wé bọ́dí kamẹ́rà náà nílẹ̀ kan ní kọ́dù gbogbo tííṣe sẹ́mà tó fọ́ bá fi lè mà ó lè fi olóṣù àwò òun lòyìnbó ń lò ní òní ọlọ́pàá fúnra ara rẹ̀ tẹ́ẹ̀tẹ́ ní kó mọ́fẹ́ bọ́dí kamẹ́rà gbọ́dọ̀ wà lára rẹ̀ àbí sẹ́mà pé òun náà ti kó sọ́wọ́ wọ́n tó sọ́hun náà túnù pé bó bá débẹ̀ tó lẹ́yìn ìyẹn nìkan ń bá tó bá parọ́ bọ́dí kamẹ́rà náà ló sọ́kòtò wọ́n lòyìn bá wọn ẹ̀rì fún òun ní ṣe nǹkan kan àti tọ́gà rẹ̀ fẹ́ ní kò ṣe ọlọ́run wá ní torí pé òun fẹ́ pán àwà lé bóun bá ní kírú bọ́dí kámẹ́rà lò ń bá ṣe fáwà ní dáa ní gbádùn gbé sí ayé hmm? ọ̀dà ò in tí ó jẹ́rìí fún yín ó wà lára yín ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kà sí mistake òun fẹ́ fún yín láyè ẹlẹ́ tí ó bá kó tó di pé wọ́n tó wá jẹ́rìí ara pọ́n ni pé yóò máa rìkọ́dù lóòótọ́ yóò máa rìkọ́dù àmọ́ kó fi lé free bó bá tẹ̀ wá ṣe mistake gan kò mọ̀ bẹ́ níjọ́ tẹ̀yàn bá mọ̀ pé nǹkan tí ó tó wà lára àyàn ẹ pé èèyàn mọ̀ pé tọ̀ kò sí bẹ́yìn òṣèré máa rántí ọlọ́run gbogbo ọlọ́run láwọn yóò wá jẹ́rìí lórí wọn wọ́n mọ̀ wá sọ sọ fún gbogbo àwọn ara wọn yìí skin wọn yìí tí ò tí ò sí já límọ̀ àwọn oríkì ara wọn yíwa pé àǹtọ́kọ̀nà lọ́hùn lẹ́sẹ̀ àǹtọ́kọ̀kù lẹ́sẹ̀ ọlọ́run ọba tó lè fún anything lọ́rọ̀ sọ òun ló fún wa lọ́rọ̀ sọ sẹ́mọ̀ pé nù ọlọ́run ọba ó dàbí kan sọ wípé èèyàn téèyàn jọ commit crime sẹ́gbọ́n nǹkan ní encourage tẹ́jọ ń pín wó tẹ́jọ ń sàṣírí wọ́n wá níjọ́ tẹ́ bá dé kóòtù náà wọ́n ni wọ́n fẹ́ lò ní witness against you ah, but àbọ̀ tó fi àjọ pín ní ìyọ̀nà ní òkú ọpín wọ́n sẹ́ẹ̀tì ní ọ́pù fún wọn ní sẹ́mọ́ bí òṣùpọ̀ nílò òsì tó bó ṣe rínú bó ṣe rínú ya but àwa náà jọ wà papọ̀ ní kọ́dà skin tí ara skin tí yóò tó skin fi ó ìsìn tí ń bẹ́ bí i ṣe kìí ní fún jẹ́rì gẹ́ẹ̀sì àǹtọ́kọ̀nà lọ́bù lẹ́bẹ̀ àǹtọ́kọ̀kọ̀ ìlàṣẹ́ ọlọ́run ọba tó lè fún anything lọ́rọ̀ sọ òun ló fún wa lọ́rọ̀ sọ wọ́n wà khalaqakum ilé ní tó rí àwọn ọ̀dọ́ ìlẹ́sìn padà sí ọlọ́run ọba wa ti áyà kàtẹ́lẹ̀ yóò tó áyà àwọn kèfèrí ni o wọ̀láyé àkùnfèrè ṣùgbọ́n lọ́wọ́ ọba fẹ́ káà mùsùlùmí mọ́ jọ kámẹ́jọ bẹ́ẹ̀ ọlọ́run bá wá sọ ayà yìí ó ní pé ọlọ́run wá ń sọ fún ọ pé ẹ̀yin tí ń sọ pé ìgbọ́rọ̀ yín jẹ́rì ìrìnà yín jẹ́rì gbogbo eríkè yín jẹ́rì ó ń yà yín lẹ́nu ṣé ń gbà tẹ́ ń ṣẹ̀ṣẹ̀ ń lé ayé wa ma kuntum tastatirun an yashhada alaykum sam'ukum wala absarukum wala juludukum

ọlọ́run wá ní gbé abáníkèyàn ní sùúrù láyé tí ò ní sùúrù wọ́n kálùkú ló ní sùúrù jálùkìá kò sí kò tẹ̀ní ìdíkà máa sọ mùsùlùmí yóò gbẹ̀san sùúrù kèfè yóò wá ní sùúrù tí ò lè ṣe ní ilé ayé ọlọ́run wá ń sọ fáwọn kèfè fa in yasbiru wọ́n bá kó wọn sínú náà bá wọ̀ ń yẹ sàásìbò tábà wá bèèrè bá ah, ọlọ́run àti wá ròdòdó báyìí kìí sí pé wọn mòdòdó wọn tẹ́lẹ̀ wọ́n ń dá òtù ẹ̀ ìgbádùn pa wọn wọ́n á bèèrè ọlọ́run dákun ń tá a ṣe tá a fi kọ́ sí àyè dákun gbé e lọ fún wa dákun sàmójúkú àjá lọ ṣe ní ìfàmà ọhún mílẹ̀ lọ tàbí ọlọ́run ọgbà ọlọ́run

ẹ́n tríti ọlọ́run bí ó sàrùn òun lòun lẹ́bí pé àti ọmọ àtàwẹ̀ wa tàà ń gbà pòlòpò ni òun lẹ́ẹ̀fì rí tẹ́ẹ̀rì ẹni tó jẹ́ mùsùlùmí kò ní kírun kò ní kí wákàtí márùn-ún àmọ́ bá ti kánwọ́lá sámú dé ásámù Ramadan ìjẹ́ òláka sámú ìjẹ́ òláka sámú ìwọ́n lọ́wọ́ ń fi ásámú yìí sọ̀rọ̀ ẹ̀yà èyí tó fi wọ́n náà gẹ́gẹ́ ló ṣe ẹmọ tó bá àdúrà ló ká sámú sí àwọn ẹrú ọlọ́run bẹ̀rù ní ọlọ́run owó ti ń tọrọ ásámú ní tó kọ́ lọ́wọ́ bá rẹ̀ sílá kò ká sí pọ́lọ́wọ́n ọba kẹ̀kẹ́ gbófin pé ilé ìdíkò ṣe òun láti rí pé ẹni tí èké rọ wọ́n lè sọ sókè ọmọ tó wà mẹ́rin sí ọwà dìde lóru ọwà wà ní oòrùn ọwà kẹsẹ̀ kan sókè fún 3 hours tí òun sàrí bùkátà tó ń ẹgbọ́ ìtọ́lọ̀nà kẹwàá fún bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run ṣe rí ọlọ́run bá ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá pè yóò dáyẹ̀ lóhun tún mọ́kè ìtìrì títí bẹ̀rẹ̀ èèyàn máa ń ní ránṣẹ́ pẹ̀lú ọlọ́run tó lálàá pọ̀ pẹ̀lú ọlọ́run débi pé wọ́n náà ní àláwà tún ìmáàni ẹ́n pé adùn ìmáàni bá ọlọ́run ọba mi bó ṣe pèrà ẹ̀ náà ló ṣe rí òṣùbà bẹ́ ìyún ni èyàn máa ń fẹ́ràn ọlọ́run ẹ́n ọlọ́run bá sì ti máa mọ̀ fẹ́ sí sí sí ààrẹ àwà báwo láti bá ti fẹ́ràn ọlọ́run à ń fẹ́ràn nǹkan míì náà tá a Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawala lẹ́yìn àyà tá a kà tá yìí tí wọ́n fi fò sí láì lọ́wọ́ bá ti ń sọ àwọn ọ̀rọ̀ yìí ọlọ́run wájú kó yí wa nǹkan méjì nǹkan méjì tó fi ṣe páwọn èèyàn ní ní sùúrù ṣe ó ń sọ fún wa jẹ́ ìṣẹ̀lẹ̀ ìjọ kìyàmá but a rí pásítọ̀ nǹkan méjì yẹn bẹ́ẹ̀ ọlọ́run láwọn wọ̀nyí tó ṣe pé wọn ò bìkítà ń pa ọlọ́run ọba tó wù wọn ni wọ́n fẹ́ ṣe ìfẹ́ inú wọn ni wọ́n fẹ́ ṣe wọ́n ń ṣe ibi pọ́lọ́wọ́n bò wọ̀ ẹ̀zíìsì ọlọ́run nígbà tọ́lọ́nà ti wá rí pé wọ́n ti tọ́ léwe lọ́dọ̀ ọlọ́run kí ọlọ́run wá ti fún wọn ọlọ́run àwọn àkànṣe wọkọ̀ companions àwọn tí wọ́n jọ máa ṣe adà àwọn ọ̀rẹ́ sí wọn adà àwọn tí wọ́n jọ máa ṣẹ̀ṣẹ̀ sí wọn adà àwọn tó kí wọ́n jọ wọn jọ máa ṣẹlọ́ọ̀ṣùn kí ni wọ́n wá ṣe fún wọn wọ́n wá ṣe nǹkan méjì fún wọn nǹkan méjì yìí ní jẹ́ káwọn èèyàn ní sùúrù àwọn tán wájọ́ ń ṣe yíkọ̀ fàzẹ́yà náà làwọn máa bẹ́ẹ̀nà àìdíhìm wà máa khalfa anábí ọlọ́dàpọ̀ máa bẹ́ẹ̀nà àìdíhìm ọlọ́dàpọ̀ máa khalfa kí ní jẹ́ máa bẹ́ẹ̀nà àìdíhìm ìtẹ́ rí ní ti right present ní jẹ́ máa bẹ́ẹ̀nà àìdíhìm in tí ó ṣẹlẹ̀ later ní jẹ́ khalfa wọ́n wá ṣe lọ́sọ̀ fún wọn máa bẹ́ẹ̀nà àìdíhìm kí ni túmọ̀ ó ní pé ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba wọ́n jẹ́ kó yé wọn pé wò èèyàn gbọ́rọ̀ fún ìgbádùn yìí lẹ́ àwọn tán bá wọn ṣe ń kọ́ wọ́n ṣe ilé ayé lọ́sọ̀ fún wọn àṣẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí jẹ́kẹ́ èèyàn ní sùúrù kódà bí èèyàn bá rọ pé èèyàn bá bì ní fún àdéhùn ọlọ́run ò ní pé ah kí ní yìí ti dùdù kọjá ká mọ́ ṣe bọ̀tí ọlọ́run bá pè ọlọ́run bá nílé ayé màtá kí ní ìtumọ̀ màtá ìgbàgbé tí ìbá ti ní common sense tí wá gá àyẹ̀dùn ò lè gbà ẹ̀yẹn máa wọ́n bá ṣe máa ń ṣe tó bá kàgbèsè ayé wa ọmọ nìyẹn ní will power dáadáa kí ni will power o ní pé ó lè force ara rẹ̀ pé nǹkan àyí gan kọ́dá tó wù mí ṣe gan mi ò ní níjọ tó bá wọ̀n pé ṣíṣe kí ní ẹ̀ǹkọ́ ò lè pa burú bá ọmọ nìyẹn ní will power pé nǹkan àyí yìí kọ́dá tó bá wù mí ṣe mi ò ní tó bá wọ̀n pé nǹkan àyẹ́kọ́ ò lè fà sẹ́yìn ẹ̀yẹ máa wò pẹ bá rán ọmọ lọ lé ìwé background tó ti wá kò lówó ó sì fáwọn òbí wọn ò lówó gbogbo tí wọ́n ṣe tó pé ah àlówó ṣùgbọ́n mo fẹ́ ṣe dáadáa kébì náà ti ẹ̀ gbóríyìn fáwọn òbí mi tán ṣe kí ni tán gbìyànjú ẹ rí i pé kó bá kan pé yóò kàwé pé kọ́dọ̀ ó lè sora rẹ̀ mọ́já àbí ó lè so chéènì pé tí àyíntẹ bá ń so chéènì máa kí mọ́ fi ríbi dìde ẹ́ ó lè bọ́ mú omi torí kó àbíbẹ̀ kọ́ ní ẹ́ ó lè máa jó oúnjẹ ẹyọ kan lóòjọ́ ẹ́ nítorí kó sàfẹ́ àṣífù gólẹ̀ àbíbẹ̀ kọ́ ní ó lè máa wáṣọ ẹyọ kan náà kọ́dà káyẹ̀ máa fi ṣe ẹ̀yẹ́ ó lè máa mú gàárì nìkan ìrìnmọ́ ẹnìkẹ́kùn tó fi hàn kọ́lọ̀ ọmọ lò ó against wa pé àà ah, in ah, tí mo ní kó o ṣe o ní will power ẹ̀ because èyí tí ó kó o mọ́ lò náà ẹ́ béèyàn bá mọ̀ pé ní síbá ìta ah, owó yìí ní sí mo fẹ́ fi rẹ́ǹtì lé ní owó owó láńlọ́ọ̀dù ni kí ni ó sì tó bá pé owó òun kí mọ́ ti jẹ súyà ó sì lọ lè kó fọ́rẹ̀ rẹ̀ kàtọ́ àpò le pàtí má bèèrè rẹ̀ mọ́ fún mi o àbí ṣé mo àìsí bẹ́ẹ̀ owó mi náà ń gbà mo jẹ́rìí wọ lọ lè mo bá fẹ́ kú gan mọ́ fún mi ọmọ nìyẹn nínú will power yẹn irú kí ló fẹ́ sọ fọ́lọ́ pé àmọ́ ọlọ́gbà tó ti wá kan ti ẹ̀ will power kan fò lọ ní ó fò lọ ọmọ nìyẹn ní will power wípé wò ó tó rówó yìí bó ṣe wà yìí owó sùfíìsì ọmọ mi ni kódà wọ́n bá yá gan bí ṣe wà ní ìsìn mọ́ mú bóyá kó kìí jọ lọ bí n bá ń kú lọ mọ́ fún mi owó mi ni yóò sọ ó ń sẹ́ẹ̀kì góòlù fún ara rẹ̀ àwọn ìpàdé kan tọ́lọ́wọ́n bá kì í rí góòlù sẹ́ẹ̀kì wọ́kọ̀ yẹ́dùn ọlọ́run sọ̀rọ̀ náà ọlọ́run lè torí báwọn èèyàn tọ́nu ìgbésẹ̀ ọlọ́run ọba ọlọ́run wá fáwọn kọ̀ǹpánù kàtì wọn pàzẹ́yì àná làwọn máa bẹ́ẹ̀ náà àìdí yìí èyí tó ń rí ní ìsinmi gbádùn nǹkan wọn ti lọ́kọ̀ọ́ pé òun ni ó máa ṣe lọ kọ́dà tó bá àfẹ́kì wọn wọ́n máa kálífà àwọn èyí tó wà lẹ́yìn wọ́n ṣe é ní ọ̀tọ̀ kí ni tó wà lẹ́yìn òun ni tí wọ́n ní kí ó yí wọn pé gbálùkì àmọ́ ò ní wá méjèèjì ò ní ń fà láwọn èèyàn fi ní sùúrù kò sí ẹnìkan kan tó ní làákàyè tó bá mọ̀ yìí pé góòlù tó ń bá fẹ́ tó ń target ó wà achievable tí ó wà ṣe tán pé èyí tó kéré kan lòun fi sọnù láíláí bọ́n tí ṣe ìtọ́nù ó ṣe àtàwọn tẹ́yàn bá lè ó fi pé inú kọ́ rí díú ti bìlífù yẹn síjá kì á mọ̀ pé kò tó bá ò náà ó lè mọ́ wà náà tó yẹ láàájá àgbàdo yìí náà ẹ́ àdíkò sọ fún wa pé ìgbádùn yóò ṣe fi ilẹ̀ ìtọ́lọ́ náà sì sọ fáwọn kèfèrí á mọ́ nù ọlọ́mọdé àti inú wọn ọlọ́ni wọ̀yọ́ ọmọ yóò rọ́dọ̀ lẹ́dínà káfàrú alànà ìjẹ́ tọ́lọ̀ bá pèsè àwọn kèfèrè sí náà báyìí ìnánu ẹlọ́wọ́ná ọlọ́mọ aṣọ fún ọkọ̀ ìdèdèrè ní yí azhabtum tayyibatikum fi hayatikum dunya gbogbo dáadáa yín lẹ́jẹ́ tán lé ayé gbogbo dáadáa yín lẹ́jẹ́ tán lé ayé ó dàbẹ̀ nǹkan kó owó rẹ̀

yóò tún jẹ́yà ẹ̀wọ́n ẹsẹ̀ ní NAFDAC sẹ́sẹ̀ ilé àwọn ọlọ́tí káàkiri ẹgbẹ́ kan ní ẹ̀wọ̀ ìwọ́ tó mú fèkì wọ́n larí ma lọ́nà méjì wọ́n gbé gbogbo fún wọn ní kídìní bàjẹ́ bí kídìní bá bàjẹ́ fẹ́sán wà jẹ ìyà jálùkì àmọ̀ tó kọ́dà tún kídìní fúnra rẹ̀ gan kídìní kankan ní ó bàjẹ́ ọlọ́sọ wa mẹ́ mùsùlùmí ma ní self discipline ni mùsùlùmí ma ní self control ni kọ́dà yàtọ̀ fún mùsùlùmí àwọn tí èsẹ̀ mùsùlùmí náà ní fọ́rọ̀ lé ayé wọn ẹgbọ́n kò sí ẹnìkẹta tó fẹ́ àti ìfẹ́ ní ti ń lé ayé tí ò ní tí ò gbọ́dọ̀ mọ́ ní discipline tí ò bá ti ní kò ní àṣẹ ṣé àwa tá a lè ṣe ilé yẹn excuse wù láfọlọ́run wa yọ ọlọ́ngbà tó kan ti agbára òun lágbára rẹ̀ ọlọ́run sọ pé àbáhàtún tó yìí bá ti kún sí àyà ti kún mọ̀ dúníà gbogbo dáadáa ilẹ̀ jẹ tẹ́lẹ̀ ìwà sàmtà tó ń bì á ẹ̀sìn gbádùn rẹ̀ pẹ̀lẹ́yẹ lónìí òyìnbáwọn adábalògbò ìyà ẹ̀tẹ́ lẹ́jẹ̀ ẹ jẹ́ ká fẹ́ràn ọlọ́run ọba ẹ̀yí ká wájì ń pọ̀ ọlọ́run bàbá bá ṣe mọ ọlọ́run bá sí láti fẹ́ràn rẹ̀ ọlọ́run bí ṣe tíyàn máa ń sá fún ọba tó ṣe pé kò sí ohun téèyàn lè ṣe níta ìdá ò lè gbà ní máa ń gbà ẹgbọ́n gẹ́gbà fún ṣàlàyé fún wa kò sí béèyàn ṣe wù fún náìsì tó lẹ́dà ó láwọn ẹ̀ṣẹ̀ kan tó lè ṣe ẹ̀ṣẹ̀ láyé láyé kò lè ṣàforíjì ẹgbọ́n inú ẹ̀dá kò sí ẹ kò sẹ́nì kankan tí ò níbi tó gbọ́dọ̀ pé ah bandit tó ṣe ah no no àwọn ọlọ́run ọba gbéyàn bá tún sí kìtà ọba nínú òun tọ àwọn táwà ń wò lẹ́dà ọlọ́run ọba orí ìwò ni wọ́n ti fún àkùsẹ́nìkan tó dá wa nínú wọn àwọn tákà ń kọ́ńtò yìí ni wọ́n fẹ́ fi ṣàwátù pàrún èèyàn kò sáǹfààní mọ́ ti fi ṣàwátù bẹ́yàn bá ṣe pánísìn bó o bá lò ní jáwọ́ gan éjì odò jáwọ́ tẹ̀fìlì mọ̀ pípẹ́ mọ̀ pé kò wúlò náà o lè gbáwọn yẹn mọ̀ pé ń sáré wọn fẹ́ ń parọ́ pé igbogbo by forty kò sí àjíǹta ní tó fẹ́ kú ní forty ni kò fẹ́ kú bọ́yánà tó lọ́wọ́ tó fẹ́ ah, tó bá tó wọ eighty ah, kò ṣe ṣe mọ́ torí pé ìranù ló fẹ́ ṣe béèyàn bá ṣe ìranù bọ́lọ̀ bá fún yàn lówó ní eighty kò sí nǹkan tọmọ forty ṣe tí yàn lè fi ṣe ṣé wọ́n fi ọtún mọ́tò fifty million mọ́tò sọ́nù ní pé ah, eighty ni kò ní sọ́nù náà àádùlé ṣé wọ́n kọ́ lè fi eh, ọ̀sán mọ́rẹ́mi ó dà tó gbàgbàlagbà ni ó àmọ́ tó pé ìranù ló fẹ́ fi éjì ṣe yà kó tètè dé because a need the age kí kó tètè tó máa máa dàmú ẹ́ kí káńsà tó dé ìranù ló rẹ́ fi gbé ayé ṣe ní ibi parọ́ mọ́ ìpé ló tẹ́ yẹn kàn fẹ́ gbádùn ilé ayé ni kọ́dà ó bá kú jọ kàn tẹ́ yẹn ó kù ọgbọ́ bó bá dé bó bá gbádùn kó tọ́lọ́ jẹun àlùjá náà ó sì sílẹ̀ tí mo sì ní máa gbé ìsọpọlọ fẹ́ ìranù lòun ìlé ayé ṣe o ọlọ́run lòun ò ṣeré o ọmọ àlàfínà sàmà wà tí wọ́n wà máa bẹ̀yìn náà hùwà láàrin bí sọ́mà àti ilẹ̀ àtọ́wọ̀n bí àdá lérè o àwọn òṣèré o àmá àwọn kèfèrí ìtẹ́lẹ́káwọn ẹ̀rin kéèṣèré o àwọn náà sí mọ̀ bá ti mọ̀ sí ọ̀sọ̀ bá ti kàtíwá bá ti kẹ̀yí táwà náà mú léré pé èmi náà mú léré o ó pàtàkì sí ni o ọlọ́run wá lé ilé ayé náà àtọ̀mọ̀ òun ò dáa fẹ́rẹ́ o اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك ونعوذ بك منك لا أنا على عليك anta kama afnita ala nafsi qumu ila salati